ìròyìn rere tuntun ni amútọ̀yìn wá o ẹ ó ní kí ni ìròyìn rere náà Fidelity Bank ti ṣí ẹ̀ka tuntun sí ìlú Òṣogbo ní kìlómítà kẹrin ojú ọ̀nà márosẹ̀ gbọ̀ngàn sí Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ wá wo ohun tí ó mú kí àwọn ènìyàn máa sọ̀rọ̀ Fidelity. Nàìjíríà pé àádọ́ta ọdún Malta Gold sì ń pín ẹ̀bùn fún wa nígbàkigbà tí a bá fi Malta Gold ṣe àjọyọ̀ Nàìjíríà bẹ́ẹ̀ ni ṣe àjọyọ̀ àádọ́ta ọdún òmìnira Nàìjíríà ní ọ̀nà àrà pẹ̀lú Malta Gold Nàìjíríà. Indomie instant noodles ìṣaralóore aláàdùn ó dára fún ọ.